College is located at Adebayo Ojuolape Street. Lorraine, Telephone 0803 944 7200. Website www.ikracollege.net. Ikra College, building the future leaders. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين رب زدني علما اللهم صل وسلم على سيدنا محمد جد حسن وحسين إمام الحرمين ابن السبعين سيد الثقلين المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين وصحابه المباركين jazallahu khaira qaumana wajudu dana wa qad madu lana sublan wa masalikan iram jami'a satizatina wa muallimina wa suyu'ina wa abaida wa ajdadina wa mu'atina ولكل ما له حق علينا ولمن أوصانا بالدعاء برحمتك يا أرحم الراحمين adúpẹ́ fún ọlọ́run aya nẹ́bù àmàmà alẹ́kùn kí alẹ́kùn gẹ̀ ọlọ́run bá dúpẹ́ fọ́gà wa ṣáájú wa wáwọlá àtànẹ́gbà kẹ́ gbogbo àwọn sábẹ́ láì dẹ́nìkan sí. Si àti gbogbo àwọn àfáà wa lérigun mẹ́rẹ̀ẹ̀rin ayé wa wọlá tiwọn ṣàánú àwọn òbí wa àwọn tẹ́ ń bẹ láyé nu wọn ọlọ́mọ fi wọn ráre ajámẹ́wájú rẹ ọlọ́mọba kẹ́ wọn gbogbo àwọn olóore wa ọlọ́mọba fi òrè rántí àwọn náà gbogbo ẹni ara ní ọlọ́run sì dẹ̀kú fún wọn. Ikra group of school Ikra college aya ilé ìwé tó gbèrègede tó gbọ̀rọ̀ jẹ́ ká ilé ẹ̀kọ́ náà ó kọjá pé béèyàn ò bá rí bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ ò bá dé bẹ́ẹ̀ lọ́wọ́ lórí wẹ́bsáìtì wa ó rí i pé Ikra àmọye àwọ́ọ̀dù mélòó la fẹ́ kà ìwọ tó o bá lọ léèwé nígbà tí láyé ìgbà tí wọn náà lè sọ pé yes nàìjíríà ń bẹ ní bó ti yẹ kó rí tó o bá fẹ́ ní nostalgia feelings o fẹ́ feel ibi tí marinjo náà èyí lọ sí kra wàá rí bá àmọ́ ṣe wà ní hostel well conducive environment tó bá dé dining hall wọn tó bá dé ibi tó ti ń kẹ́kọ̀ọ́ oh my god ikra kọjá bẹ́ẹ̀ 24 ah, four eh, ah, november òní ah, làwọn ọmọ wa máa wọlé twenty la máa ṣe exam eh, sì rí i pé gbogbo ibi tó bá wà twenty october 24 eh, of october ni entrance exam gbogbo ọbọ bá lọ sórí website wa ó ti wà ń bẹ ẹ gba fọ́ọ̀mù pẹ̀lú ògo ọlọ́run àwọn ọmọ wa wọn ò ní láárí wọn wúlò láyé wọn wúlò ní ọ̀run ikra college òní àdúrà rẹ̀ òun ni àmì rẹ̀ rí ipò mọ́mọ́ rẹ̀ lọ sí Ikra College èmi a máa encourage ẹni tó bá lakitiyan afáwa Muhammad Kamaluddin e, afáńlá alẹ́ alórí tó jẹ́ mòdìrú e, madrasa Nurul Islam afá yẹn ṣe tíra kan tíra yẹn ó kọ́ ọmọ bí wọ́n ti ń ka alukurani tíyan bá lò ó gbogbo àwọn àfọ ọlọmọ kí ó ta nǹkan àmọ́ alukurani tá a bá lo style táfà yẹn lò pẹ̀lú ògo Ọlọ́run gbà tó ọmọ fi lóṣù kan oṣù méjì oṣù mẹ́ta yóò lè dá nǹkan kà fúnra rẹ̀ tíra yẹn ni wọ́n ń pè ní Ma'alimul Qira ẹni tó bá fẹ́ ní tíra ẹ pè nọ́mbà àfà zero eight zero three six eighty eight forty six zero four zero eight zero three six eighty eight forty six zero four afa afáwa Kamaluddin afáńlá Ìlọrí. E, òun ló ṣe tíra náà barakallahu fi lẹ́yìn eléyìí modivas kò yí sọ gbogbo ẹni tẹ́ ma wá sí alcohol wa ní sunday tó bá parí oṣù ní saidu alikali mosque láago mẹ́rin pẹ̀lú gọlọ́n ó ti bẹ̀rẹ̀ nígbà tí covid ti ń kásẹ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀ yìí àti bẹ̀rẹ̀ padà sunday tó bá parí oṣù ni èyí ń kó mà lọ́bàá torí àsìkò kí a lọ síbi. Si èyí tí a bára wa sọ lónìí ó ní ìmọ̀tún tanatuhu suraya ìmọ̀tún àlìyà àwọn ìdààmú rẹ̀ tó jẹ́ pé kò gbà pé ilẹ̀ ẹlẹ́làyé òun ó mọ̀ pé ààyè òun wà lókè irú irú ìdààmú rẹ̀ òun fẹ́ kó ní lọ́kàn èyí wo ibi téèyàn bá rẹ̀ ìlú tán ti bí wa family tán ti bí wa àdúgbò bí tán ti bí wa ẹ ayé táwa wà ní no ayé lẹ wá ṣùgbọ́n lọ́n ti ṣe kíní kan tó sọ gbogbo ẹwà àwọn èèyàn nísìn lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ṣe nǹkan kọ̀rọ̀ lu wọn ayé ó sì tírèsì wọn wá wọn ò mọ tí ń ṣe wọn ò mọ àrà tí ń dá ìwọ ló kù sí lọ́wọ́ nísìn kò síbi tó wà láyé tó ti ṣe nǹkan gidi tó gbé sórí àtẹ ayélujára yìí bí mo ṣe ń ṣe nínú stúdíò wa róyà ń bí tí gbogbo ayé ń gbọ́ wa through streaming tó bá ti lọ sí eh, www.fm.net ó kílíkì báyìí ó máa gbọ́ mi live ni tàbí kó o lọ sí orí alikun alibalika ìsàlẹ̀ kòtò ó bá ti débẹ̀ ó máa wò mí live and direct ó máa gbọ́ ohun tí mò ń sọ eh, ẹ̀yin náà máa bá wa ṣí ààrẹ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí platform èyí kí gbogbo àwọn míì nù. ó mì pín kò síbi ẹ̀dá wà tó jẹ́ kọ̀rọ̀ nù ayé mọ́ gbogbo ayé ni rí wàá wò kèrèkèrè ìdá òtí yàlẹ̀ abudu ìmọ̀ tó ń kúbọ̀rọ̀ bọ́lọ̀ bá sí ọ lẹ́ni tí ìdààmú rẹ̀ bá tóbi tó ga ìrọ̀tá àlẹ́tí fi dúró bòlì fọ̀dọ́ ìlú gbogbo agbọ́nrin agbọ́nrin gíga gíga lọ́ọ́ máa rìn sí oyè wàsá ìdátìbìhí fi ìdárajá àtìlẹ̀ màálí kò wá síbi kan tí wọ́n lẹ́sẹ̀ rú yín débẹ̀ gbogbo gíga ayé ọ̀ padà bá wọn débẹ̀ láyé wọ́n máa pe ọmọ ìyẹlẹ kọkọ yìí ọmọ àkọ yìí ọmọ ológì kọ́ yìí gbogbo àwọn nǹkan kéékèèké táyé rò pé bí ọlọ́run ti dán ọ ní kúkúrú àmọ́ àwọn ọmọ pé ti ń gbénú rẹ lóòótọ́ ọlọ́run fún ọ̀kadà àmọ́ àjàgbé àwọn rélùwéè rẹ ìtumọ̀ rẹ ni pé gbogbo obì gíga láyé ẹ padà jọ jòkó báyìí tẹ́ẹ̀dì tí gbìyànjú ò sì kọ́ lágara torí pé wàmí ń sajá ìyàlè Islam nínú àwọn àdámẹ́sìn wa àti Muslim yẹn kẹ́kọ̀ọ́ yanjú ní ìwà ọmọlúàbí òní máa ma ń tẹ́dà fi máa ma ń tọ́ba kàn zalibi walmojib negativities àti positive positive àti negative ara rẹ èyí tó fà á síwájú táyé fi rò pé kò sílùú rẹ o àtèyí tó fà á sẹ́yìn tó fi já mọ́ ẹ̀yọ̀ kan náà ni kí ni nǹkan ọkàn rẹ náà níyà fọ́tò ayé rẹ bí fọ́tò rẹ bá ṣe clear nú ẹ̀mí rẹ tó àti tó fẹ́ dà àwọn ilé sọ pé if you can dream it you can have it àlá tí ànábì Yusuf ńlá wọ́n bí ànábì Yusuf nínú lókà bàbá àtìyá rẹ̀ ń bẹ wọn ò sí ń kápítà inú oko wọn wà ànábì Yusuf wá sọ bàbá ẹ̀ pé àní mo lálàá pé i'm a star ìràwọ̀ ńláńlá ni mí tí gbogbo àwọn ìràwọ̀ yòókù tó kúnlẹ̀ fún tán tẹríba fún bàbá rẹ̀ ní sáfà láì pamọ́ àwọn èèyàn míì máa ń rò pé bóyá Yusufu lálàá kó sùn ni ẹ rí i pé fíṣàn ni kò ń ṣe àlá lásán ó ní ìnira ètò eh, ìdá asara kaukaba wà shamsa wà kọmara ra ètò ń lé sájìdì ó lóun rí oṣù ìràwọ̀ mọ́kànlá òun tún rí òrùn òun tún rí òṣùpá gbogbo wọn wá tẹríba fóun Yusufu ibi tó mọ̀ pé kì í sí òrùn nọ́mà òrùn torí òrùn ò lè jáde kéèyàn ríràwọ̀ mọ́ bọ̀tí tí sọ fún ni pé àkọ́kọ́ ni pé àwọn tó jẹ́ local star mi tá a jọ wà yìí làwọn ràwọ̀ wọ́n tẹríba fún mi wàlúkọ́mọ̀rà àwọn tó ń pé state level làwọn ti ń control wọ́n tẹríba fún mi wàṣàmùsà àwọn tó wá jẹ́ pé òrùn ayé ni wọ́n bí Amẹ́ríkà bí gbogbo ẹ̀ kò sẹ́ni tí ó lòun ò mọ̀ wọ́n ẹnájì wọn ni kálukú fi ń mí ó ní wọn tó tẹríba Fẹ́mi Yusufu ọmọ tán bí ní lóka tí bàbá rẹ̀ já àfa tí bàbá rẹ̀ já nẹ́bì ó wá ní gbogbo ayé tẹríba fún bàbá rẹ̀ wá ní yes bàbá ní ìsẹni tí ò trust Ọlọ́run ó ní ó wá dọ́wọ́ rẹ̀ irú aláì wọn máa fi pamọ́ ni o èèyàn máa wá ṣiṣẹ́ tẹ̀lé bó ti yẹ kó gáàdì ara rẹ̀ nù nítò bá rò níre fi pamọ́ àmọ́ máa ṣiṣẹ́ tí múni débẹ̀ kó má jẹ́ pé èrò lásán èrò lásán máa bá àsìkò jẹ́ ni kò kàn mọ pílánì kò mọ pílánì nítorí pé lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ stages kan wà tó ń pè ní planning stages ìyẹn mi pé o gbọ́dọ̀ audit environment ibi tó bá wà kí ló jẹ wọ́n yà kí làwọn èèyàn ti ṣe rí láyé ibi tí mo báyìí èwo náà tí ì ṣe tó bá wá wo gbogbo ẹ̀ papọ̀ ìgbà yẹn yóò wá kan choice wá wá make choice yóò dà irú nǹkan tèmi fẹ́ ṣe rè nígbà tó ti make choice yìí nítorí pé ẹgbẹ̀rún èéfín òsèbẹ̀ jiná ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ṣe plan wọ́n ti make choice ó wà kó point of implementation just like a skeleton ní gbogbo táwọn yìí ó dijọ́ tó bá implement rẹ̀ torí pé bí ìrònú ti wá sérí rẹ̀ ló wá sérí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń jọ́ náà ẹni ó bá lo tiẹ̀ ló ní ìrònú irú iṣẹ́ tó rò pa fẹ́ ṣe ẹnìkan náà ti tún rò láàárọ̀ yìí ẹnìkan náà ti tún rò láàárọ̀ yìí nígbà tí wo bẹ̀rẹ̀ tóun bẹ̀rẹ̀ òní ó jèrè ẹ máa pé mo dẹ̀ ti ro kíní yìí rí tẹ́lẹ̀ o ṣé mọ̀ pé mo ti plan kíní rí bó ti máa plan rẹ tó ní sínú implementation ìyàtọ̀ láàrin àwáyé wá ṣeré àtàwáyé wá rojọ́ ó bá implement bó ti wá dáa tí gbogbo ayé gbà lọ́wọ́ rẹ o má tanra rẹ o ayé ò dúró ọjà tó sì tà ìwọ ti tan alojin síbi táyé ti dá gbogbo àwọn èèyàn rọ̀ sí gbọ́bẹ̀ ni kò sí mákẹ́ẹ̀tì kan pródọ̀tì kan tó ń mẹ́kì prọ́fìtì táwọn èèyàn ní challenge ẹ̀ tó bá dẹ̀ ti bá àyàn bá ti débẹ̀ wọ́n á saturate ni the market will become saturated kálukó èrè wa ní tó nǹkan bẹ̀ mọ́ ó wá jẹ́ pé ẹni ó bá wáyé wá ṣeré ìpẹ́lẹ̀ kẹrin yìí lọ́wọ́ kù ó wà ní review ó wà máa review tó sọ ọ́ déèyàn gbá kí ni tá a máa ṣe táwọn èèyàn fi ń wò wá yìí àwọn èèyàn máa ti ń kọ́ sí wa àwọn èèyàn máa ti ń ṣe bá a ti ń ṣe yìí èwo ló kù tí wọ́n máa fi kún tiẹ̀ èyí ni wọ́n máa ń pè ní unique resources ó wá lọ wá àwọn èròjà tí ọ̀kan mọ̀ that is not easy to imitate àwọn èèyàn nílé kọ́ọ̀sì rẹ̀ bọ̀rọ̀ bí wọ́n bá lóun ó ṣerú tájà adámọ̀ ṣe o èèyàn ọ̀fẹ́ ọ̀bẹ nù ni ọkọ̀ máa ń kéwú kọtíra ṣe wá sí ìgboro lọ kọ́nfẹ́rẹ́nsì ọtún ṣé mọ̀ kí nìyẹn ó pọ̀ lára ẹ̀ ní ò kí ẹnì kó lè tẹsẹ̀ bọ̀ nábi tí rìn ń bọ́ bá mẹ́yọ̀ kan gan máa gbin ni wá sí máa ṣe kí máa à iṣẹ́ tá ò sì fẹ́ káwọn máa rí ọ yanjú wọ́n béèrè ládùúgbò wọn rò pé ò sí láyé mọ́ ni tó bá yìí pé ó wá fẹ́ máa kọ tíra ni ó fẹ́ máa kọ tíra ẹ̀kọ́ lálákadá ni ọ máa kọ pépà níbo ló ti wá láyé wóró wóró bí olóra yà kiriki mèrè ṣègbò tó yẹ pé ó tí ì parí kan tó tún bẹ̀rẹ̀ kan tí gbogbo ọmọ kọlura wọn pẹ̀lú environment ibi tá a bára wa yìí ìtumọ̀ rẹ̀ ni pé èròǹgbà ẹ̀dá gbọ́dọ̀ ga èròǹgbà rẹ̀ ni ó yà fọ́tò tó fẹ́ jẹ́ wáyé alùkúdù lè ìsíyù wà tọ́ ọ̀ka tó mú tẹ̀lé àhìbá tó bá pé kí ni bírèkì bírèkì lè ròǹgbé èèyàn nígbà tí gbogbo èèyàn máa ń dà lọ girigiri ló kó parun ní tí wọ́n fẹ́ dà láyé ní ó fa bírèkì rẹ pé náà èmi ò gbọ́dọ̀ bá wọn ta tẹ́tẹ́ irú wa kí wọ́n máa bá ń bi ọtí irú wa kí wọ́n máa bá ń lè jó because ẹni tẹ́mi fẹ́ ṣe láyé ju gbogbo eléyìí lọ tí má jẹ́ àbàjẹ́ lónìí ta ni ó tún ṣe lọ́la gbogbo àwọn ọ̀dọ́ torí tí wọ́n kóra wọn níjànú ní tí wọ́n fẹ́ dà láyé ní bíréèkì tó bá gbà náà fẹ́ dùn ràdùn bíi tiẹ̀ kó máa tọrọ báárà kí lọ́dọ̀ àwọn ẹgbẹ́ wọn kó máa rọtí àbọ̀ fún wọn kó máa bọ̀ wọn lódìdí kí gbogbo ẹnu ṣòkòtò wọn ó rí rí bí ẹnu eégún àwọn yẹn náà ò ní ní bíréèkì ìfà bíréèkì láyé má tẹ̀lé àwọn èèyàn lọ bí oko ànù tí wọ́n bá ń lọ ó júwèé pé ìtòfẹ́ dà láyé rí ọ bó o bá ti rí tí máa ń sá lọ yóò bá ó lágbàlagbà tí ń sáré inú ẹ̀ kan bí nǹkan ọ̀bá máa lé òun náà lé nǹkan nìí òun náà ni ó tún máa jẹ́ tọ́ọ̀ka tó mú tẹ̀lé àìbá ẹnájì tí ó máa jò firifiri inú ẹ̀mí rẹ̀ àwọn bọ́ní desire ó mọ tó yẹ kóhun ṣe láàrin ọdún because mo sọ báwọn kan pé tó bá fẹ́ da tẹ́gbẹ̀rí ọ̀dà tó sì fẹ́ rí tẹ́gbẹ̀rí orí tó sì fẹ́ ṣe tuntun láyé tó sì fẹ́ já mọ́ oògùn owó ẹyọ kan tó wà nísìn òun ni creativities tó bá wà creative ayé ò sanwó rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ability to identify other people's problem and solve it tó o bá lè study wàhálà ẹlòmíì kọ́ wá bá wọn mú solution wá o lè rówó gbà lọ́wọ́ wọn o ló jẹ́ kí ìsọmọ pé ọ̀ka wa kan ó sọ fún mi ó lẹ́ni tó bá fẹ́ design gbogbo orúkọ báyìí mo ti sọ bí program ó ní kó wọ́n pe kíní kan ní smart ó ní smart ní kó o mú lọ́wọ́ ó ní kó o fi mention tó fẹ́ dà láyé àkọ́kọ́ ni pé be specific ìkọ́pọ̀ láyé ẹlòmíì ó kọ̀dá gbogbo ẹ̀ sẹ́nu ẹ̀rọ ni ẹ̀fẹ́ dàbá ẹ̀fẹ́ dà òun náà ni màálìmù òun làbá alásàlátù òun náà ni àfọwàsí òun làkọ́ máa ń kéwù òun náà ni oúnjẹ àfọ̀njálàbí òun náà yéé sí ọ́ mo kàn bí specific ìtọ́lọ́wọ́ bá pè ọ́ ẹyọ kan tó sọ̀yàn dèèyàn mélòó ni ń bẹnu ayé ẹyọ kan ṣoṣo tó bá yanjú ayé ọmọ torí ẹ̀ wọ àwọn àfa àjọ àfa tó àfa ní àfa ọ̀làdùà ọmọ ara rẹ̀ àfọ akọmọkéw wọn mọra rẹ̀ àfọ oní oníwàásí wọn èdè àpọ̀ ẹyọ kọ̀ọ̀kan sì sọ kálukú wọn dèèyàn bẹ́ẹ̀ lẹ́yìn oníṣẹ́ ọwọ́ tó ń gbọ́ mi náà oye be specific ẹlẹ́ẹ̀kejì let your dream and your strategies be measurable ẹlòmíín ó kàn gbé nǹkan kalẹ̀ ni kò kí measure rẹ̀ ọdún mélòó lọ fẹ́ fi ṣé kí ló fẹ́ achieve tó bá mẹ́sọ̀ rẹ̀ nǹkan méjì ni ó bí fún ọ mọ stages tó ń dé so ń progress àbó ń retrogress ẹlẹ́ẹ̀kejì ni pé ó wà á mọ resources tó ní lọ́wọ́ so ká n tó gbé kalẹ̀ yìí you have to be measurable ensure your strategies can be measured kó o lè máa wọ́n pé bí mo dérè lára smart náà ni o ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta òní achievable ẹlòmíì gbé nǹkan kalẹ̀ ni ntí ọ̀rọ̀ rùn a ní sẹ́ńtúrì tá a wà yìí ìtò lálàá kò fẹ́ ṣe kò lè rọrùn ọ̀ ń sọ̀rọ̀ pé fẹ́ máa ṣe nǹkan tí ó ní quality ọ̀tún wá ń wá nǹkan tó dẹ̀ kò lè quality kó dẹ̀ lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ yóò yà wọ́n ni ni ó fi ní quality tó bá rí báwọn ìwọ pẹ̀lú ara rẹ ó dọ̀wọ́ rẹ kó o jẹ́ kó wà achievable ẹlẹ́ẹ̀kẹ́ka ẹ̀rin ni pé níbi smart oko aru ó wàá wò pé ṣó wà realistic torí ẹlòmíì kò ikọ̀ tí ò ṣeé ṣe nínú rò ayé tígbà ti kú mbẹ bẹ́ẹ̀ ni kó wá wà time bounding gbogbo tó bá ṣe fàṣikò sí tó bá ti fàṣikò sí kò ní ṣeé ṣe ni mo fi sọ fún ọ pé bí isnila khairan ghayra majisus torí pé wàkíbùrù lẹ́yìn mà bí dààmú rẹ̀ rẹ̀ bá ga yajlibu laka bí iznillah khairan ghaira majisuzin oore tí ò ní gé ni ìdààmú rẹ máa bí fún ni oore rẹ ò ní wà limited torí pé lirarkiya ila darajatil kamal yóò sọ ọdẹ ní ọgá dépò gíga láyé fàyújìrì fi uruki kadamu sàmà wà rọkdì fi meydanil ilmi wal amal èròǹgbà rẹ yìí yóò jẹ kó máa rìn lágbọnrin agbárin ẹni tí wá mímọ̀ torí tó fẹ́ dà need knowledge wàá máa seek for knowledge kí la tún fi lè kún ìwo ní tó ń tà nísìn èwo la lè kọ́ kún wal amal yóò dẹ̀ máa gbé ọ̀la agbárin pójoojúmọ́ ló máa wà lẹ́nu iṣẹ́ fàlàyàrá kanasu wa kifan ilà abuwabul fọdáìm àwọn èèyàn ní ẹ bá rí ọkọ dúró lẹ́nu ọ̀nà kanjọ kan àfẹnu ọ̀nà ọ̀la tẹ́ bá ti rí bìkan àwọn tó sírọ̀sì wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá ti rí tó dúró bìkan ibi téèyàn ti lè sún síwájú ni tó yẹ pé wàtúzá ìmùsá àdẹ́tẹ̀ fílímàsáyà wàlá bá a síta yàdẹ́yì ilà lèmọ̀ ìmátìlì òmùr ẹni tí ń wí tó lámúre tó bá ní tó fẹ́ dà láyé ẹ̀ nírú wọn kọ́ tẹ́wọ́ kó bá ṣe pé bí ọ̀rọ̀ tí ò wúlò kan ibi ìkọ́ gidi lẹ́rìí tí wọ́n tẹ́wọ́ sí bí wọ́n bá ń béèrè nǹkan lọ́wọ́ ọlọ́nkan ńlá ni bí nǹkan bá dà wọn pẹ̀lú èèyàn pọ̀ nǹkan ńláńlá ni wọ́n máa béèrè tó yẹ pé tùdá fi sùn ruwad fìlfọ̀dáìlì wọ́n ready àti anybody competitive life ni wọ́n máa ń live but very heady one wọ́n máa gbáyé faliyata ní afásúmọ́ta ní àfisùn táwọn eléyìí bá ṣe yìí àwa náà lè ṣe léyìí táwọn eléyìí bá ṣe léyìí ẹ wá wọ àwọn corporate organization tí Samsung yìí bá gbé product kan jáde tó bá ti di pé wọ́n rí i pé ayédàbò àwọn Apple iPhone àwọn náà tún sáré gbé mi jáde pé kí ni we have quality future tó tún jọlé lọ láti regain market torí market wọn kálukú ní sáré ń bẹ tó bá rí báwọn ẹ wàá béèrè pé ìtì wàlà àtẹkfù oyè fìlẹ áàkìrì wàlà àtẹkùbalùbìlẹ àkàlì ẹni ó bá lámùdàmùrè tó ga kèé jòkó sẹ́yìn o kò ń jẹ́ bank venture bẹ́ẹ̀ ni wàhálà àtẹkùbalùbìlẹ àkàlì kò sì ní lọ mú níwọ̀n kò ní ẹ́fà láyé kó tèkì nǹkan níwọ̀n kó wá pé níwọ̀n ìtì gbogbo tí yọnu sí ibi a bá ti wáyé tá jẹun ó ti tó wọ̀bí tààlì ìmà ó rí bí ìdààmú rẹ bá wá sí ọ lọ́sọ̀ọ́ yusilabu minka safsafal amal yóò withdraw lára rẹ àwọn èròjà kéékèèké wọn lọ́lọ́wọ́n ò anabi ahibu safsafal ọlọ́wọ́n ò àwọn ọ̀rọ̀ máàlì umur àwọn ọrọ giga giga ìdá àlámọ̀rí lálá lọ́lọ́run fẹ́ kẹ́dọ̀ ọmọ ronú pa rẹ̀ oyè wàyùtà sùmínkà zajaratu zulli wọlé àwọn yóò abọ̀ púrùtù rẹ̀ yóò asọ fàátù aṣọ àbùkù aṣọ nítorí èròǹgbà ga wọ́n láláìníṣẹ́ baálé ní báwọn obìnrin pínpo nígbà kan tó rí kan kan ṣébi ni fi sọ fún ẹ yi yẹ wò bẹ́ẹ̀ bá mẹ́yọ̀ bá ti lọ àwọn obìnrin wa ń pè pọ́ngbà wọ ọ̀lọ́ bìkan pé bọ́dá ẹ dákẹ́ ìwé lójú wọn lọ́nu tàwọn méjèèjì ìwọ ìwọ tó ẹ pé ayé ń retí rẹ ìwọ tó ẹ kó kọ̀ǹtúrù gbogbo òlu ọwọ́ adẹni tó bẹ̀ ń fi sọ́lé ń rẹ kéré ọ̀rí bọ́lọ̀mbá ẹni ẹni tó wáyé wá ṣe báyé tí ó sì bù ú yànnà tí ń ro ńláńlá wọn máa tóbi ni ọkàn wọn máa fẹ̀ ni wọ́n sì wala tura ibul mawakif wàfà kíduha jabbanu riadidun ó rí àwọn tó bá ń mọ ṣe láyé tí wọn wá wo kíní náà mo ti ròǹjò ní ìpínká tiẹ̀ bẹ̀rẹ̀ kíní pọ́tù ṣùgbọ́n wọn láwọn adìẹ máa kú mo ti ròǹjò ní ìpín kí n tiẹ̀ bẹ̀rẹ̀ oko àmọ́ òjò ìyá bẹ̀rẹ̀ ní ìtọ́jú òní gbogbo nẹ́gẹ́tìfù yẹn lẹ́mí tí ó wà á wá kò ní rí positive àwọn náà máa ń wà pessimist tó yẹ pé wọn ò ní wà optimist wọn ò ní ronú pé future tó da ń bẹ lọ́kànkan bá nàbí Yusuf bá rò ní àwọn lè tó gíláàkù fáàmù àlùfáà wàlà àtẹ́gìlìtù fọ́tàtìtù bẹ́yìn kìbárì lẹ́yìnbá wàlì kìbùrù òòrì láàrin àwọn tí ìyàtọ̀ wà láàrin ìgbéraga àti kí èèyàn ó ní èròǹgbà tó ga onígbéraga yáàrífù gẹ́ìràwù akíra onígbéraga máa rí gbogbo àwọn èèyàn yòókù bí èèyàn ayẹyẹ ni binisbati ilà azamati nafsi yóò àmọ́ òun nìkan ní ó tóbi ara rẹ̀ òun ní òrìra rẹ̀ pé òun tóbi àmọ́ ẹni tá à ń wí yìí ẹni tó bá ní èròǹgbà gíga gbogbo èèyàn lè yan bàbàrà lọ́dọ̀ rẹ̀ torí pé ó rí wọn gẹ́gẹ́ bí irinṣẹ́ tí ó gbé òun débi tóun ń lọ ni ìyàtọ̀ yàtọ̀ sí pé ẹlérò gíga ó yàtọ̀ sí onígbéraga fàyínà bẹ́ẹ̀ iná ọmọ mi nàìfẹ́rà kàmá bẹ́ẹ̀ iná sàmáyé zaati rọ́jì wàlá àdè zaati sàdé àní ìyàtọ̀ ń láàrin mo fẹ́ dáadáa láyé àti kéèyàn jọra rẹ̀ lójú bí ìyàtọ̀ ti bẹ láàrin sánmà sílẹ̀ ni rẹ ọmọ ìyá mi kibarul imma kíní yìí nìkan lọ́dọ̀ àwọn ni ẹ wò àgbà tí ń Muhammad bó ṣe ń ti fi ìmọ̀ ṣe lọ́sọ̀ tó Ọlọ́run tó sọ pé kúrò zid ní sọ lójoojúmọ́ pé ti torí pé Ọlọ́run rí i pé ìmọ̀ ẹni tí ó sì control ayé ìmọ̀ náà ní èjù wọn lọ knowledge is an information information náà ń pè knowledge ojoojúmọ́ bó bá tí wọ́n á ń dé sọ́dọ̀ ànábì kó tó dé sọ́dọ̀ ẹnìkan bẹ́ẹ̀ lànábì fi ń jọ̀gà fún gbogbo ayé ọjọ́ pé kíní yìí ṣe àrùn tiwa wàlíkíbùrù dá olùmọ́rùdọ́ bí ilẹ̀ tìjọba àbírà ìgbéraga àrùn ní máa pa gbogbo àwọn onímọ̀tòmọ̀tò ni tó wáyé pé fàkìbárù lè má tẹ̀sán àdùbí sọ ibi àbàdà ilẹ̀ àrùkè gbogbo ẹni ẹ bá rí i tó ní èròǹgbà gíga ojoojúmọ́ ní òmò àti ibi gíga abọ́ bíi gíga wàlẹ̀ kíburú yá àbátúbí ìdá ìmọ̀ ilẹ̀ adid àwọn onígbèraga ga láyé onígbèraga dàbí ẹni ó wà lórí òkè sóbì ni yóò mọ̀ wẹ̀yìn tẹ́ wà lẹ́lẹ̀ pé bó lẹ́ ṣe kéré tó báyìí àwọn táwọn wà lẹ́lẹ̀ àléwu pa kéré ni bá a á dìde ṣùgbọ́n àwọn táwọn tí wọ́n wà lórí òkè o àwa náà wò wọ́n náà pé ta kéré bí ẹyẹ yìí jíjábọ̀ pa ọ́ tiwa ò lè pa wá là lè jẹ́ pé bẹ́ẹ̀ ni onígbèraga ọba ṣubú òun máa tiẹ̀ máa bàjẹ́ ni gbogbo ohun tó pera rẹ̀ ọlọ́run ó tún náà rẹ̀ fúnra rẹ̀ àwọn èèyàn náà tó tù lè jẹ́ pé tó bá rí báyìí fàyà tọ́ ní balẹ̀ ẹ̀rìn mo pè é tó ń gbọ́ mi lónìí irthamuli nafsika kibara li imma ìwọ náà kọ́ kalẹ̀ lónìí pé mo fẹ́ da gíga wàlẹ̀ àtẹ̀fẹ̀tùmínìà sì má jọ bọ́mọ lọ́wọ́ wàkọ̀dẹ̀ àwọn ọmọ ṣàrà o ìléyà في fikiyati tulabisu حياتك لتكون دائما على yaksati من iktinamiha ومنها minha jẹ́ kó wà wájú rẹ̀ kó lè kọ́rọ̀ rẹ̀ sì má sùn gbàgbé nítorí pé ìbá àtúntàyà mumi lil mukallaf inda faqdil ma'i wa adamu ilzama bi qubuli lil ibati zaman al ma'i lil lima fi dhalika min al minna imma manala wa ala ó rí i pé ìbá àtúntàyàmọ̀ lílmù kálẹ̀f ìndà fọ́kìtìlmáì tómi ọ̀bá sílẹ̀ wọn ni a sì tá àmàmù omi pé èèyàn gbọ́dọ̀ jẹ́ kí nǹkan obstacle kan dí ọ lọ́wọ́ láti débi tó ń lọ lòwe táwọn afáàn pa fún wa mo fẹ́ kírun kò sómi wá padà mọ́tàsí èròǹgbà rí ọ̀gá ni wọ́n ti ní o ṣe tá àmàmù gbogbo tó bá wá lónìí tó rí tún option míì tó tún wà viable kó tún explore rẹ̀ tó bá rí báyìí wọ́n lè jẹ́ dùn ata tafudula la'ainu khutaha wa ta yakuna liyawma liyawma sayida ó ní huwa aljiddu ó rí èmi o ọ̀rọ̀ àwàdà kọ́ mo mú un ní lọ́pọ̀pọ̀ níṣẹ́ ni ata tafudula la'ainu khutaha fàtójú mi ò fi máa mọ̀ pé ọmọ ìyá mi ojú kọ̀ọ̀kan ojú eléyìí ó sì tún máa gbọ́lá fojú kejì wàá ta yakuna liyawma liyawma sayida tó ẹ pé lónìí tí n bá ṣe tó bá di lọ́la ọlọ́tún máa jọ́gọ́ òní ni ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó bá lérò ń gbà gíga tó sì wáyé wá ṣe rere ojoojúmọ́ ayé ni ó máa rí lẹ́mìí rẹ̀ pé ìtòun bá dà lónìí o tọ̀lá ó tún jù bẹ́ẹ̀ lọ ibi ní ìdúró sí lónìí èmi lọ́mọ ya islam lukman muhammad mukhtar saleh kutu ìfẹ́lẹ́ yìí sọ fún yín pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ikra yoma. ẹgbàgbèje nìràwọ̀ ọ̀kan ṣoṣo lòṣùpá bọ́mọ ẹni bá dáa káwé Ikra College oríṣiríṣi àmì ẹ̀yẹ ní ilé ẹ̀kọ́ Ikra College ti gbà látàrí bí wọ́n ṣe perégedé fi gbọ̀ọ̀rọ̀ jẹ́ka tó fi mọ́ àmì ẹ̀yẹ ilé ẹ̀kọ́ tó dára jù ìpínlẹ̀ Kwara